ìyìnrere jésù kristi láti ọwọ́ johanu johanu orí kìíní. ní ìbẹ̀rẹ̀ kí a tó dá ayé ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà òun ni ó wà pẹ̀lú ọlọ́run ní ìbẹ̀rẹ̀ kí a tó dá ayé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo nínú gbogbo ohun tí a dá kò sí ohun kan tí a dá lẹ́yìn rẹ̀ òun ni orísun ìyè ìyè náà ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà ń tàn nínú òkùnkùn òkùnkùn kò sì lè borí rẹ̀ ọkùnrin kan wà tí a rán wá láti ọ̀dọ̀ Ọlọ́run orúkọ rẹ̀ ń jẹ́ Jòhánù òun ni ó wá gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kí ó lè jẹ́rìí sí ìmọ́lẹ̀ náà kí gbogbo ènìyàn lè torí ẹ̀rí rẹ̀ gbàgbọ́ kì í ṣe òun ni ìmọ́lẹ̀ náà ṣùgbọ́n ó wá láti jẹ́rìí ìmọ́lẹ̀ náà èyí ni ìmọ́lẹ̀ tòótọ́ tí ó wá sínú ayé tí ó ń tàn sí gbogbo aráyé ọ̀rọ̀ ti wà nínú ayé nípasẹ̀ rẹ̀ ni a dá ayé síbẹ̀ ayé kò mọ̀ ọ́ ó wá sí ìlú ara rẹ̀ ṣùgbọ́n àwọn ará ilé rẹ̀ kò gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ni ó fi àṣẹ fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ a kò bí wọn bí ènìyàn ṣe ń bímọ nípa ìfẹ́ ara tàbí ìfẹ́ ènìyàn ṣùgbọ́n nípa ìfẹ́ Ọlọ́run ni a bí wọn ọ̀rọ̀ náà wá di ènìyàn ó ń gbé àárín wa a rí ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo tí ó ti ọ̀dọ̀ baba wá tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ Jòhánù jẹ́rìí nípa rẹ̀ ó ń ké rara pé. ẹni tí mò ń sọ nípa rẹ̀ nìyí pé ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi tí ó jù mí lọ nítorí ó ti wà síwájú mi nítorí láti inú ẹ̀kún ìbùkún rẹ̀ ni gbogbo wa ti rí oore ọ̀fẹ́ gbà kún oore ọ̀fẹ́ nípasẹ̀ Mósè ni a ti fún wa ní òfin ṣùgbọ́n nípasẹ̀ Jésù Kristi ni oore ọ̀fẹ́ àti òtítọ́ ti wá kò sí ẹni tí ó rí Ọlọ́run rí nígbà kan ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ bíbí Ọlọ́run kò rí kòsùn bàbá ni ó fi ẹni tí bàbá jẹ́ hàn èyí ni ẹ̀rí tí Jòhánù jẹ́ nígbà tí àwọn Júù ránṣẹ́ sí i láti Jerusalem wọ́n rán àwọn àlùfáà àti àwọn kan nínú ẹ̀yà léfì kí wọ́n lọ bí pé ta ni ọ́ ó sọ òtítọ́ kò parọ́ ó ní. èmi kì í ṣe mẹsáyà náà. wọ́n wá bí pé ta wá ni ọ́ ṣé èlíjà ni ọ́ ni ó ní. èmi kì í ṣe èlíjà. wọ́n tún bí pé ìwọ ni wòlíì tí à ń retí bí ó ní. èmi kọ́. wọ́n bá tún béèrè pé ó dára ta ni ọ́ ó yẹ kí a lè rí èsì mú padà fún àwọn tí wọ́n rán wa wá kí ni o sọ nípa ara rẹ. ó bá dáhùn gẹ́gẹ́ bí wòlíì àṣà ti sọ pé. èmi ni ohùn ẹni tí ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ ṣe ọ̀nà tí ó tọ́ fún olúwa. àwọn Farisí ni ó rán àwọn ènìyàn sí i wọ́n wá bi í pé. kí ló dé tí o fi ń ṣe ìrìbọmi nígbà tí kì í ṣe ìwọ ni mìsáyà tàbí èlíjà tàbí wòlíì tí à ń retí. johannu dá wọn lóhùn pé. omi ni èmi fi ń ṣe ìwẹ̀ mọ́ ẹnìkan wà láàrin yín tí ẹ kò mọ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn mi ṣùgbọ́n kò tó tú okùn bàtà rẹ̀. ní bẹ́tánì tí ó wà ní apá ìlà oòrùn odò jọ́dánì ni nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ níbi tí johannu ti ń ṣe ìrìbọmi ní ọjọ́ kejì johannu rí jésù tí ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ òun ni mo sọ nípa rẹ̀ pé ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi ẹni tí ó jù mí lọ nítorí ó ti wà kí a tó bí mi èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n kí a lè fi hàn Ísírẹ́lì ni mo ṣe wá tí mo ń fi omi ṣe ìwẹ̀ mọ́. Jòhánù tún jẹ́rìí pé. mo ti rí ẹ̀mí tí ó sọ̀kalẹ̀ bí àdàbà láti ọ̀run tí ó bà lé e tí ó sì ń bá gbé èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n ẹni tí ó rán mi láti máa ṣe ìrìbọmi ti sọ fún mi pé ẹni tí mo bá ti rí ẹ̀mí bá sọ̀kalẹ̀ lé lórí tí ó bá ń bá a gbé òun ni ẹni tí ó ń fi ẹ̀mí mímọ́ ṣe ìwẹ̀ mọ́ mo ti rí i mo wá ń jẹ́rìí pé òun ni ọmọ ọlọ́run. ní ọjọ́ kejì bí Jòhánù àti àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti tún dúró ó tẹjúmọ́ Jésù bí ó ti ń kọjá lọ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run nígbà tí àwọn ọmọ ẹ̀yìn méjì náà gbọ́ wọ́n tẹ̀lé jésù nígbà tí jésù yí padà tí ó rí wọn tí wọ́n ń tẹ̀lé òun ó bi wọ́n pé. kí ni ẹ̀ ń wá. wọ́n ní. rábì níbo ni ò ń gbé. ìtumọ̀ rábì ni olùkọ́ni ó ní. ẹ ká lọ ẹ ó sì rí i. wọ́n bá bá a lọ wọ́n rí ibi tí ó ń gbé wọ́n dúró lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ náà nítorí ó ti tó bí nǹkan agogo mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tí ó tẹ̀lé Jésù ní Áńdérù arákùnrin Símónì Pétérù lẹ́sẹ̀kẹsẹ̀ Áńdérù rí Símónì arákùnrin rẹ̀ ó sọ fún un pé. àwa ti rí Mèsáyà. ìtumọ̀ Mèsáyà ni Kristi ó bá mú un lọ sọ́dọ̀ Jésù Jésù tẹjú mọ́ ọ ó ní ìwọ ni simoni ọmọ johanu kéfà ni a ó máa pè ọ́. ìtumọ̀ kéfà ni àpáta pétérù ni ní èdè gíríkì ní ọjọ́ kejì bí jésù ti fẹ́ máa lọ sí ilẹ̀ gálílì ó rí fílípì ó sọ fún un pé. máa tẹ̀lé mi. ará bẹtisáídà ìlú anderu àti ti pétérù ní fílípì fílípì wá rí nàtàníẹ́lì ó wí fún un pé. àwa ti rí ẹni tí mósè kọ nípa rẹ̀ nínú ìwé òfin tí àwọn wòlíì tó kọ nípa rẹ̀ jésù ọmọ jósẹ́fù ará násárẹ́tì. nàtàníẹ́lì bíi pé. ṣé nǹkan rere kan lè ti Nasareti wá. fílípì dá a lóhùn pé. wá wò ó. jésù rí nàtàníẹ́lì bí ó ti ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sọ nípa rẹ̀ pé wo ọmọlúàbí ọmọ Ísírẹ́lì tí kò ní ẹ̀tàn nínú. Nathanael bi í pé. níbo ni o ti mọ̀ mí. Jésù dá a lóhùn pé. kí Fílípì tó pè ọ́ nígbà tí o wà ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ mo ti rí ọ. Nathanael wí fún un pé. olùkọ́ni ìwọ ni ọmọ Ọlọ́run ìwọ ni ọba Ísírẹ́lì. Jésù wí fún un pé. Pe nítorí mo wí fún ọ pé mo rí ọ ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ ní ó ṣe gbàgbọ́ ìwọ yóò rí ohun tí ó jù yìí lọ. ó tún wí fún un pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ ò rí ọ̀run tí yóò pín yà ẹ ò wá rí àwọn áńgẹ́lì ọlọ́run tí wọ́n ó máa gòkè tí wọ́n ó tún máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn